أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإن تولوا فإن rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kẹyìn tọrọ bá láti bá máa jẹ́ kẹ fún gbogbo wa Allah dákun bá ní sàlékún kí ànábì bá ní sàlékún láàrẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà náà tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́gbìn alikiyama tí èyàn ò lè ṣe àgbàǹgbà kó ń lówó láti fira àwọn bí ìyá ọlọ́run àbó àfikẹ́yìn ọ̀pádé Allah subhanahu pẹ̀lú ọkàn sọmọkú ń bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yàn lọ́mọdé àsọpọ̀ pàdé rẹ̀ o kí o sì tó máa ń bí ọkàn kọ́ pàdé lásọ̀tọ́lá pẹ̀lú ọkàn tó máa kó ní wa mọ̀nàfíkì àtẹ̀mí àtẹ̀yìn Allah subhanahu wa ta'ala mẹ́jì àdúwà ní fákù pàdé rẹ̀ o àwa ń bí ọ àdánwò tí ọkàn tó jẹ́gbé ntá máa sọ yóò takò nǹkan tá máa sí mọ́sá sọ wá mẹ́ ntá subhanahu wa ta'ala nǹkan kan fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ lọ́wọ́ bá wọ́n sábà ní gbọ́júbá sí ń fẹ́ lọ wọ́lájà fún ọ̀sọ̀ rẹ̀ la hawla wala quwwata illa billahil azim àrùn sọ bí alọ́sọ̀rọ̀ sí ń sọ fáwà mùsùlùmí wípé ká mú sọ́wọ́ ẹ̀sìn kan tí mẹ́lọ́dún ọlọ́run náà ní ìsìlámù gbogbo ẹ̀ ń bá tó sọ ní ìjẹjọ́ àtúwáyà tí alọ́sọ̀rọ̀ sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀tún fẹnu wí jáde kọ́ tún máa jẹ́ ìjẹ́rì wípé àní ẹgbà tọ́lọ́mọ̀ bá sọ́tà láì tọkàtọkà iṣẹ́ yín ó sì máa jẹ́rì sí ọ́sàmíkà sọ bẹ́ẹ̀ bákanáà Ibrahim alayhi salatu wassalam alayhi salatu wassalam anabi ishaq alayhi salatu wassalam anabi yaqub alayhi salatu wassalam wal asbat tí tó fi débi tó dé àti àwọn anabi ọlọ́wọ́ bá tí tó lọ́n fún anabi isa àti musa alayhi salatu wassalam ọsọ wọn fẹ́ jẹ́ ká mọ̀ wípé in tó bá ti yàtọ̀ sí léyìn ọ̀nà ànú ni ó ní a'udhu billahi minash shaitanir rajim fa in amanu bimithli ma amantum bi shartu nìyẹn fa'in amanu tí àwọn tí ó ń pera wọn ní yahudi àtàwọn tí ó ń pera wọn ní nasọ́rọ́ àwọn jíù ni o àwọn kìrìsìtánì ni o tàbáwọn ọ̀sẹ̀bọ míì náà fa'in amanu bi mithli ma amantum bihi tí àwọn náà bá lè gbarú tẹ́ gbàgbọ́ ìgbọ́ kí lẹ́yìn gbàgbọ́ amantum bi jami'i rusul ẹ̀yin mùsùlùmí gbogbo àrùbí lẹ́gbàgbọ́ wasaddaqtum bil kutubi as-samawiyya annaha jami'an min Allah gbogbo tí àtọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ ti sámà gbogbo ẹ̀lẹ́yìn gbàgbọ́ wà afrọ́tùmùlọ́ra fi ìbára ẹ̀yí pa nǹkan mí ìpọ̀mọ̀ lọ́un ẹ̀ lánú táwọn yahudi náà jíríà lè padà síbi tá a sọ yìí táwọn abọ́gibọ̀ ọ̀pẹ náà tí a pa tí a ń ṣe ti tí wọn ò ṣe mọ́ táà náà gbà pé gbogbo àwọn ànábì ọlọ́run òjìṣẹ́ ọlọ́run ni wọn ọkọ̀ sọ lọ́wọ́ ọba àwọn onípa a mi pọ̀ mọ́ in tó sọ̀kalẹ̀ ó làwọn èèmọ̀ àṣìràjọ lórílẹ̀ fákọ̀dé ìtàdáwò ìgbà ní a tó a bá kọ̀ tí a ń kọrí jọ́ọ̀jì tí a ń kọrí ogun tí a ń kọrí sí wà wọ́n fàyín àmànù bí mítìlìmọ̀ àmẹ́ntùn bí lọ́dọ̀ àwọn onílọ́gọ̀ nǹkan méjì wá ń bí tó ẹ́ pé kìí ṣe Qur'an inú Qur'an láti fẹ́ sọ ziyada ni wọn àkọ́kọ́ mítìlù ṣùgbọ́n mítìlù aráfin àbí ismu ismu ni àti bá fàyín àmànù bí mítìlìmọ̀ àmẹ́ntùn bí ewu láwàá pé wọ́n fi lé sí kejì àkọ́kọ́ gbà pé ziyada yìí ziyada tún i'rabiyya ni kìí ṣe ziyada tún ma'nawiyya nǹkan kan wà ní alukur'an tó wá jẹ́ pé àlékún kan olọ́kànjẹ́ tí ó wà jẹ́ wípé ìtumọ̀ tí nǹkan yẹn mú wá kò ní nítumọ̀ lá ṣùgbọ́n lọ́kàrà fi gọ́rẹ̀ alukur'an àwọn àfáà ní èwo lágbà wípé àáfìtú àyà tá a bá yọ mẹ́sìlì kú o àyà ìtumọ̀ náà ni fa in amanu bima àmọ́ túnbì fákọ̀dì ìtàdà ò tá a bá sọ pé fàyín àmànú mithla ìmánìkún fákọ̀dì ìtàdà ò ìdán ṣùgbọ́n hafo aráfin lóde lárúbáwá ó ní ẹ sábà máa ń lójú lárúbáwá èèpa ismo rẹ tóró ti tàbọ́ mọ́nà kankan ó ti kó àwọn ìtumọ̀ kan nú títúmọ̀ ń sì fẹsẹ̀ rinlẹ̀ tí aráfin èyí nítumọ̀ ìdán tàbí wá gbójú kìíní tàbí ojú kejì ìtumọ̀ kankan náà ni fàyínà àmànù ìmánàn mutọ́bìkọm mùmáfìlán lí ìmánikum bìjàmí ìrùsùn wà bìjàmí kútù wà bì tàwíìdìlá wà bì fúrọ́dìbìlì ìbáàdá fọkọ̀dì àmànù tọ́wọ́ yẹ pé wọ́n bá gbọ́ gbóntẹ́yìn náà gbàgbọ́ ìpátá ọkàn sọ̀rọ̀ wọn bá àwọn nábì wọn wá jíṣẹ́ ni oyè sọmọ ọlọ́run fakọ̀dì tádẹ̀wò ìgbàníà tó dẹni ìmànà fáyìntàwọ́lẹ̀wò fáyìntàwọ́lẹ̀wò tí wọ́n bá wá gbàbẹ́yìn ṣe nígbàgbọ́ yìí fa innama hum fi shiqaq kí ní ń pè ní shiqaq ọmọ láti fi shak já níbùkan a jẹ́ wípé ẹ̀ẹ́lẹ́jọ́ rẹ̀ láíláí wọ́n wà ń gbò kan ẹ̀yin náà wà ń gbò kan wọ́n máa wá ṣe lọ́sẹ̀ láti gùn bí tí wà ń torí pé wọn ò gba ń tẹ́ ìgbàgbọ́ ìgbọ́ wọ́n sì mọ̀ pé bẹ́ẹ̀ lójú ọ̀nà wa wọ́n wà mú iná ta. fáyínà wọn fi ṣekọ́ọ̀k wọ́n máa gbógun tì yín nínú ilé wọ́n máa gbógun tì yín lọ́lẹ́dẹ̀ẹ́ níta gbogbo sí pálá wọ́n máa gbógun tì yín fasayakfikahumullah ọlọ́ni ànábì dò dédé Allah subhanahu wa ta'ala yóò tó ọ níbi gbogbo aburú tí ẹ máa ń gbé wá tí ẹ bá wá sí àdéhùn yìí tí ọlọ́sọ̀tà ti sọ́ọ́lẹ̀ wàláhì wàláhì agbára wọ̀ kéètì àwọn kèfèrí ẹ̀sì mọ́sọ́wọ́ wàláhì lẹ̀díláìláìláwà àwọn kèfèrí ayé iná àwọn ni wọ́n padà bíúdì tí ó ń pè ní democracy láti lè má bà jẹ́ kí Islam ò gbérí tí ń bẹ̀rẹ̀ níyàwó nù wọ́n sì ti mọ̀ pé báwọn ṣe ń bá lọ ìná kò é ṣe democracy ni solution ṣàyé ṣùgbọ́n wọn máa ń fagídí ló lọ torí táwọn ọba ti ṣe yún ìsìláàmù ó borí jàmáà àwọn èèyàn máa ń para wọn jọ ojúmọ́ lamẹ́ríkà ọkàn ronú bóòdì náà ó sì stáàtì ọkọ̀ kọ́ máa ṣe slow mú ó ti bọ̀ bí ẹnu salisa ọ fà yàrá rẹ̀ ó kìbọ̀ òun ó sùn lọ ó ti lògùn oorun ọdọ́gbò gbòòrò tó ẹ̀kọ́ lọ ẹyọ kan ọ̀dà bí 20 sínú tí ọwọ́ akí ó sì bọ́mú kéèfé ó lè dín fún torí kíni torí pé ayé dàrùmọ̀ lọ àwọn tí wọ́n mọ̀ pé democracy ń sọ yìí òun ni táwọn lè máa fi lé àwọn èèyàn kúrò nídìí ṣẹ̀ríà ẹ̀dàpọ̀ ẹnìkan ti kú rí lẹ́ni tó nìtùmọ̀ sí a táwà tó tó wá fi lẹ́wọ̀ pé ah kémi náà sì kú ó sì kú yìí o ṣẹ̀rí àlòbí èèyàn kú mẹ́ka wọ́n wá wò pé nínú ìsìláàmù ẹ ń bá kúrú kú bá wọn lọ́dọ̀ àwa tó kú sí a jẹ fámìlì rẹ̀ lówó àwa ká pa o ṣùgbọ́n gbọ́dọ̀ wa ẹ̀ wá máa fún ẹ ní fifty seven million naira tẹ́lómi sí ń kú kú ọ̀kadà lágbólé wọn wọn ò tún ní ẹ̀mẹ́ni ọ̀pá bẹ́ẹ̀ òkú mi bẹ́ títì tí ó rárá rárá tí olùwọ́ mọ́ sí gbé ẹ wá sọ control láyé táwọn yóò ti lọ gbá bọ́ọ̀lù tí wọ́n ní ọ̀tẹ́ ẹ̀yà pa tí wọ́n wà ní wọ́n fún ẹbí rẹ̀ 50 million 57 million ẹ sọ ẹ wá wọ̀wọ́ ti sòdí àyọkẹ́ tó ṣẹlẹ̀ ẹ wọ́n gbogbo ẹ̀sọ́ wọ́n pé ọ̀ẹ́ká ó yá bó ṣe kí n gorí rẹ̀ níbi ẹyọkẹ́ tó ní ṣẹlẹ̀ gbogbo ayé wa ń gbára ta ẹ wá dákun ká wípé wọ́n sọ pé gbogbo ayé ọmọ ló tó bá wù ṣé ẹ gbọ́ nǹkan mìíràn ju ṣẹ̀ríà lọ asawa ń fa nàbí ní agbára wípé fásayẹ kìfì kàhùmù lọ alọ́dàkùnrin àjùkọsọ rẹ o gbogbo ẹ ń bá ń pẹ̀tọ̀ pẹ̀lú búlíà lórí ọlọ́mbà ní tún pẹ̀lú tó bá mú ọ gbogbo ẹn tó bá láàrin rí islamu ìmúdélé in tó wù ọlọ́ ní kó fi gbógun tí a wọ́n wà sẹ̀mí ìwòlẹ̀ àdíyìn gbogbo tí wọ́n àwọn ọ̀tá yìí ní kọ̀rọ̀ ní gbangba gbogbo ọlọ́run bá ń gbọ́ alimun ẹ̀ntí tún ṣe lọ́wọ́ nú ète lórí wà báyìí ọlọ́run ló mà ṣùgbọ́n wọ́n máa dànù wọ́n máa wọ́n máa dànù wọ́n máa dànù àwọn kànúrì ìrẹkànníà tọ́jọ́ wípé fífọ́ká àti ẹ̀nà ọjọ́ ìran haúsá ṣùgbọ́n wọ́n pọ̀ dáadáa ní Cameroon wọ́n pọ̀ ní Niger Niger wọ́n pọ̀ ní Mali bó ṣe jẹ́ wípé wọ́n ń bẹ nàìjíríà náà ṣùgbọ́n wọ́n fẹ́ má pọ̀ nàìjíríà tó àwọn ará yòókù ṣùgbọ́n ẹ̀dà bú lọ́pọ̀ náà nígbà wàhálà ọ̀sẹ̀lẹ̀ Muhammadu Yusuf ọlọ́mọbanikẹ tí ọba sábọ̀ tí ọba sẹ́bọ̀ ẹ̀mí rẹ̀ dáa ó sì kéwù ṣùgbọ́n kò kéwù yẹjú mọ̀rún Yusuf ó sì kí ni o ó kéwù ṣùgbọ́n kò kéwù yẹjú àwọn nǹkan kọ̀ọ̀kan bẹnú ẹ̀sìn tọ́jẹ́ wípé téèyàn bá sálé kéwù kò ní iye yóò sì máa dàwùjọ rú ara rẹ̀ òun ni fíkíwìl mọ̀hámẹ́lá ẹni tí ó bá jù ní lọ táà sì fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run bóòlá sí ma bá rú sọ àwọn àpàràpà lẹ́ yóò bá wọ́n ní ẹ ń bá jù ní lọ ó lè jù nínú sọ̀hí wọ́n tún yí ọ̀rọ̀ padà wọ́n lọ́lọ́ wọn mọ̀lé ojú rọ̀ sí kí ni o ọlọ́run ó fojú olè rí máa bo gbogbo wa la mọ̀ pọ̀ ọlọ́run ó fojú olè rí máa bo òtútù ọ̀dá láàsọ̀ láàmú òtútù ọ̀dá láàsọ̀ àwọn yìí wọ́n gbé dá wà lọ́wọ́ pẹ̀lú àníyàn pé in tí ìjọba nàìjíríà ń ṣe ìkọ̀dá kí ni tí ń ṣe wọ́n ń jalè kí ni tí ń ṣe wọ́n ń pààyàn democracy kọ̀dá wọ́n dá skúlẹ̀ gbogbo tí ọ̀dá yìí àwọn yọ́kù níbi islabọ́sì àmà wọ́n kà wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì lọ dádúró ń bì kan ti wọn pé àwọn òní báyìí ṣe ìkádé ọfẹ́ di gómìnà olóṣèlú ọ̀rẹ́ ń tọ́ bá ti kó àwọn èèyàn jọ ni kọ́dà kọ̀ jẹ́ ní ibi sọ́sà ti lérò lẹ́yìn èrò ẹ̀yìn là nídì kìí sọ́jẹ́ ní ire àbọ̀jẹ́ ní ibi afáàmọ́dù Yusuf ẹ dìbò fún à àwọn ìdìbò ọ̀dà kí wá ní nǹkan tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀fì ìdìbò tó rẹ̀ máa ṣe báyìí máa ṣe báyìí táwọn ọmọ wá báyìí nǹkan wọ́n dìbò fún yín sóòlò ṣẹ̀ríà olóòlò omi ó ní wà láàwọn èèyàn sọ́fà àwọn èèyàn lómi olóòfà lómi àwọn kẹfà bá olóòsì wọ́n jọ sọ̀rọ̀ láàrin ẹ̀yìn yẹn ẹ̀dùn fún lágbájá o torí yóò sì dáadáa yóò sì báyìí yóò sì báyìí sàdé o ńgbàtà sí kò bòtó wọn dìbò fún ńgbà tó ń bọ́ ọbẹ̀ anábì sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀ ń jiyàn ó ń bẹ lọ́n pé tí ń bá lọ tán má jẹ́ kí agbára kiri yọ ká ìsìlámù ọlọ́ni mo má jẹ́ agbára yàwó yọ ká ìsìlámù ọlọ́ni mo ṣùgbọ́n má jẹ́ kí mùsùlùmí ọ̀fáyàwà láti dá ọlọ́ni gbà ìyàtọ̀ bá jẹ ìsìláàmù pẹ́rẹ́ mùsùlùmí kan bẹ̀ lábẹ́ rẹ̀ tó bá jẹ́ pé kèfèrè ilẹ̀ báyìí tí mú tí na mùsùlùmí lẹ́gbà báyìí mùsùlùmí kan ló mú lẹ̀ fún un tá à ń sọ nìyẹn kèfèrè yóò tó bẹ́ sẹ́bi lọ́lọ́run sàdé lọ. wọlé jọ́sí àwọn ní à ń bẹ́ẹ̀ wọlé ṣebí lájọ́ ẹbí ìlú wájọ́ ni kọ́ tó di wípé wọ́n ń gbé odidi oúnjẹ ọba gbé kábíyèsí òní ẹ̀yìn ẹ kò mọ́júmọ́ yìí wọ́n ń sọlé mọ́ wọn lórí ẹbí gbogbo wọn náà fojú wọn nígbà tí ń gba dọ́là tí ń wá ta àwọn èèyàn wọn wọ́n tó ta ẹ̀sìn wọn ńgbà wà láwa ṣẹ̀ṣẹ̀ wà sẹ́yọ òun kàlùkù ṣẹ̀ wà ronú padà ó débẹ̀ tán tiẹ̀ oṣù kìíní kejì ìran à ṣeré àtọ́lọ́lọ́ nǹkan ní oṣù sùúrù díẹ̀ náà kí ní ọlọ́sẹ̀ oṣù sùúrù ẹ ńgbọ̀ pẹ́ tó ní ẹtì ẹ̀dùn náà èmi gómìnà ní àbẹ́yìn tẹ́fì máa làlé lọ tí n bá ṣe ń tẹ́ ní ṣe skírẹ́sì fún mi sádẹ́hùn tó ṣeré ẹ wo láàrin òun sì ti sàbòsí wọn trenton ní tí ń ṣe fún yìí ó ọgbà federal lọ làbújá wípé àwọn kan ń bẹ ní ní stéètì tòun o wọ́n láwọn ó lè ń kó lórí oyè o kọ́dà wọ́n ó lè pẹ́sẹ̀ntì náà ẹjọ́ tó làbújá lọ ah irú alẹ́ yìí kọ́dà ìròrí wọn rè ìròrí wọn rè kọ́dà wọn ní boko haram ni iyùn nígbàtí nǹkan kẹrẹsẹ̀ bẹ̀rẹ̀ afẹ́ sọ bí wọ́n ṣe rán sọmọ́ ni o kó tó kọ̀rọ̀ àwọn kànórí lédè eh, haúsá boko ìwé ni haúsá ń pè bẹ àwọn bábábábá àwọn haúsá tipẹ́tipẹ́ ni a máa sọ pé boko haram ni nígbàtà bá ní ojú ni nǹkan tẹ́yìn ni a pè lódì sí nǹkan rẹ̀ lé nǹkan wa inú èdè wọn lọ tí wọ́n bá fẹ́ búyàn pé ọ ò lè mọ̀ parọ́ ebe o ti lọ ka boko ọmọ fi sọ̀rọ̀ nínú èdè wọn báwọn wọn wá ní kódà káyẹ́lẹ́mọ̀ àwọn èèyàn yìí ìjẹun ni wípé kéèyàn ọ̀kàwé gan haramu ni ẹn tí ọba ti mọ́ sọ́rọ́ bá báyìí kí wọ́n máa pa wọ́n sáàhùn gbogbo nǹkan yẹn ọ̀dà kí ni tó lè jẹ́ solúsàn ẹlọ mẹ́ni ìwá wọ́n fi pamọ́ kí la fẹ́ ṣe ń parẹ̀ a ṣèwádìí ṣe ń tẹ́ wí oríbẹ̀ àbí oríbẹ̀ ṣùgbọ́n jọ́nà lọ́hùn ṣé mùsùlùmí nìkan ilẹ̀ ní lọ gbọ́rọ̀ bàmọ́ lásọ̀rọ̀ kìí abẹ́ bẹ́ẹ̀ ọlọ́rẹ̀ ṣe mítìn pẹ̀lú àti ẹjẹ́ kéfèrè wọ́n fi ọ̀rọ̀ lójú wípé àwọn tẹ́ bá fẹ́ fi sún ẹni ẹmẹ́jọ jẹ́ mùsùlùmí o wọ́n sì tèyànjú ẹ̀ wọ́n mọ̀sọ̀ pàǹsẹ̀ ìwádìí kankan o a ń kọ́ fún mẹ́lẹ́wọ́ yàn mẹ́lẹ́sẹ̀ rẹ̀ wọ́n sì pa ọlọ́fẹ́ sálọ sọ́spẹ́ẹ̀tì wo ló tó èsù sọ́dọ̀ ọlọ́run foríbalẹ̀ ọlọ́run foríbalẹ̀ nǹkan ń ṣe ọ́ ni alọ́run foríbalẹ̀ rẹ̀ kò burú ọlọ́run ò ní fún tó ṣe o ń sì wà ju ọ̀nà tàbí ndí ọ̀mọ́lẹ̀ ọlọ́run ní ya ibilis máa lákà allah tẹkùn náà sàgìrì ọ̀dà bóyá o sì lẹ́rìí ni kí lórí kí lórí ọlọ́run pè èṣù kalẹ̀ pé ọmọ sọ tẹnu ẹ̀ ọfẹlẹ̀ skúùsì sẹ́yìn ká wá ń bẹ lórí lẹ́mà tẹ́ẹ̀pẹ́ sọ́spẹ́tì tẹ́ẹ̀ nígbọ́ ni ó ṣẹlẹ̀ sọ́spẹ́tì wọn pa àwọn oníyàpá ọgbọ́n mẹ́sàsí máa wòyàn lórí eléyìí jẹ́ odidi tí gbogbo wa fojú rí ah injustice lélẹ́yìí o ẹnìkan kọ́ wà á mà torí pé kẹfìrì ti dá sí ń náà ju alìjẹsírò tó jára àta ilógbe ọmọ nàìjíríà kò mọ ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wá ń bẹ tí ó jẹ́ ìran kàdúrì ìròrí tí wọ́n pinlẹ̀ dọ̀tí tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn àyùn wọ́n ń sá káàkiri ìmí ìkọ̀wájú ní iṣẹ́ àníyàn nǹkan kan níyàn àwọn náà sì ń wọ́ ọ̀nà kan tí wọ́n gbà lè takú tí wọ́n gbàdá wàhálà alẹ́ sí àwùjọ gbogbo ayé ṣùgbọ́n ibo làwọn ọ̀ràn wàhálà yẹn mọ́ báwọn ṣe yanu àwọn ọmọlẹ́yìn mọ́ Yusuf ní àwọn ọgbẹ̀sán o lẹ́yìn àwọn onígbà àwọn dìde àwọn láwọn gbẹ̀sán wọ́n sì rí nǹkan sọ pọ́n fẹ́ gbẹ̀sẹ̀ lé lórí àmì tí wàhálà mi ń bẹ lọ́rùn wọn tẹ́lẹ̀ tí wọ́n bí wọ́n ṣe dàlúrú tí wọ́n bá nǹkan jẹ́ tẹ́ pé àwọn èèyàn ẹ̀ ṣe mùsùlùmí àwọn mùnàhàrífùn ni wọ́n àwọn wá padà sídáwà tí wọ́n lẹ̀ tí wọ́n bá ti rẹ́ nìkan pé o lè ní tẹ́lẹ̀ nínú Cameroon wọ́n ní à dẹ́rọ̀pọ̀ mọ́ wa Nàìjíríà là ń lọ máa jalè ẹ̀ ń sùn lábẹ́ operation tí a òun wọ́n pàdé àwọn mùsùlùmí tí wọ́n wá àwọn ọmọ pé a ah, muslim làwà náà bẹ́rẹ̀ sáà muslim wọ́n náà ah, wọ́n ni wọ́n tó yọ tọ̀sùbá àlàpò tẹ̀sùbá rẹ̀ ṣe ń kafatia ìbọn rẹ̀ ọbẹ̀ bá fẹ́ gbà lọ́rùn ni ó àwọn ìwé sọmọ lẹ́yìn mọ̀rú Yusuf ẹ̀yìn òdúró lọ́tọ̀ ọmọ mọ̀rú Yusuf yìí náà kí ni nǹkan Yusuf nítorí wípé ń ṣe dáwà muamala ẹ ń bá juni lọ ó lè juni nù nínú àwọn ọ̀rọ̀ tí ń sọ ni wípé tí wọ́n bá bí pé kí ni ó ń pè ń kòkòrò burúkú tí ò ṣe é gbòòrò tí ò dáa tí ò ṣe kékeré gbà wo gómìnà ló àwọn ni nínú ọ̀rọ̀ tí ń sọ táwa ní lọ́wọ́ ẹ dákun nílẹ̀ Yorùbá lápapọ̀ gómìnà òun lẹ́lẹ́ pé mùsùlùmí rẹ̀ tí ọ̀sẹ̀ bọ́ sọ́wà so, wà lẹ́ Yorùbá náà ẹni ẹni sùúrù à jàmáà jàmáà ẹni sùúrù wà láyìn téèyàn bá mọ̀ náà ah, à ń sọ̀rọ̀ pé ẹjẹ́ afro alẹ́síkúsì in tí a mọ̀ ń parẹ́gbẹ́ làwọn sọ wọn láwọn mẹ́jọ a ní ẹbẹ́ mi bẹ́ẹ̀rẹ̀ ni ẹni tó sì mọ́ mọ́sálásí sì níbi ibi èsèlè campaign sẹ́lẹ̀ campaign bí ni tó bá dàrú ta ibi tí wọ́n ti ní àyẹ̀jú ẹ̀rẹ̀ wọ́n ní àrẹ́gbẹ́ ìntẹ́ni sì mọ́ parẹ́gbẹ́ ní aṣọ débi pé ìntàn náà wí lẹ́nu tó bá lọ mọ́rìbí àmọ́jọ́gbàlì kìá máa wọ́n dáhùn fún kí ni à ń pariwo sí ẹ jẹ́ bàbá tó mi dá lóhùn jàre ànínú gómìnà sẹ́ jẹ̀má wàlẹ́ ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ ọ̀rọ̀ sàárè ni ìdí mò ń wí ìníkọ́ òfin dá lẹ́jọ́ ọlọ́run ní tá à ń sọ bí ọ̀bà rí bẹ́ẹ̀ jẹ́ ìjìyà rẹ̀ nítorí tí mo wí ẹlẹ́kọ̀ọ́jẹ nínú gómìnà ilẹ̀ Yorùbá ta lẹ́ńtọ́ mẹ́ńtọ́ jẹ́ pé kèé sí ẹlẹ́bọ̀nù wọn pé mùsùlùmí rè èmi lè sọ bẹ́ẹ̀ tí ó bá sì rí bẹ́ẹ̀ mà kọ́lọ̀ wọn fi mí ṣe dọ́bà wù. ṣé àfáàdì tó sọ parapá náà mà àlàyé la nídìí àwa ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ jẹ̀máà ṣé àmàpẹ́ ń ti ń jẹ́ nǹkan ṣẹ̀ṣẹ̀ yí àná. àwa fẹ́ mọ àṣírí tí ń bẹ ń bi tí ń dàrú èmi àtàwọn mùsùlùmí kan alọ́kánú táìmù tí wà láàbúrò àmì sẹ́fẹ̀ẹ́ máa bẹ̀rẹ̀ ni bọ́ọ̀sì lágbé lọ àwátá lọ́nà bí 20 àwa ń bọ̀ láti Kánò àwa tún ní wáàsí kan ní Zaria lálẹ́ a sì fẹ́ lọ sùn Kaduna abẹ̀rẹ̀ wà yẹn níbi agogo ooru ṣùgbọ́n nìkan bẹ tọ́jú ọ̀gá sọ́jà àwọn apàdé wa níbi wà sí wọn ń lọlé wọn ọkọ̀ tí a tọ́ jẹ́ káàtì wa èmi ń bẹ́nu rẹ̀ ọkọ̀ tiwa tó jẹ́ bọ́ọ̀sì tá a gbé lọ táwọn àbọ̀ ẹnìkan ń pariwo pé òun fẹ́ ṣètò òun fẹ́ ẹntọ́ wakọ̀ ní ohun olè dúó gbogbo bí àsọ́nà ní òjìmọ́ dúó torí tí wọ́n bá dúó àwọ́ ti sájú ọdún bó ṣe yẹ lọ ànáwájú ànáwájú mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé in tí àwọn èèyàn rán sọ mọ́ tí wọ́n sọ ní Boko Haram wàláì wàláì wọ́n fẹ́ fi reduce population mùsùlùmí ni ṣùgbọ́n ẹ̀ farabalẹ̀ wàláì kọ́ni ẹ̀yìn ṣe pààyàn wàláì ṣe pààyàn ṣe bí gbogbo wárí wàhálà tó ṣẹlẹ̀ ní Africa Coast ẹwọ tí àwọn kírísítẹ́nì sí fún mùsùlùmí nígbà náà wọ́n sun sun sun wọ́n pa pa pa kí wọ́n fẹ́ súnyàn náà wọ́n mọ́ rí igi wọ́n wà ó pé aṣọ ọrùn rẹ̀ làwọn èso mẹ́rin lásán fẹ́ jónú ara èèyàn ẹwù rúra wọ́n sì mú àwọn èèyàn tọ́ba tó ti tọ́ba ti yan tán wọ́n sì rẹ́ ẹran ara rẹ̀ jẹ jẹmáà àwọn àfáà máa ń ṣàdúrà wípé ìlàmù ọlọ́mbà ní gbẹ́ ìlàmù mú mídíà nítorí pé ibẹ̀ ni ṣèitán ti ń polongo aburú fáyé lónìí eléyìí jẹ́ ń pè fọlákẹ́ a ní fọlákẹ́ ó ní ẹ̀yìn sọ́ọ̀fẹ́ forí ibú pàdé ọlọ́run túbá ẹ wo ahọ́n rẹ̀ bó ṣe mú tó lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa bẹ́ẹ̀ sì ni aláàjì ló bí ṣùgbọ́n kò ṣe wálé mà kò sẹ tí ó rí lójú báyìí tí ò ní wò pé kí lè fẹ́ máa bájà lára ilé wàláì kọjọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ìnàmì ìṣáànílà nínú ṣe ọlọ́run ala yẹrfa ṣe àfi dúníà kò lè gbé nǹkan kan lò òkèrè láyé kọ́mọ̀ jàbá padà splash on dámàlé ni space nǹkan <laughs> ìbọn lọ ni prógámù wọn náà sì ni ayé ń gbọ́ngbà náà ọlọ́run tó ti mú nǹkan nídìí èyí tí ò ní yí padà náà lẹ̀sìn ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ wà láì àwa wá ń bọ̀ wọ́n ò dúró fẹ́ ni o nígbọ̀ ya asárì wípé sọ́jà méjì wọn bí kan wà lógbó ẹgbẹ́ ìbànú ọba dá wọn dúró ọba dá bọ́ọ̀sì tiwa dúró ṣùgbọ́n náà káàlì mi wá pẹ̀lú ọ̀gá sọ́jà yẹn àtàwọn kan asá lọ wájú nípa ah, nípa wọ́n mọ̀ ti dá bọ́ọ̀sì ìdó àwọn náà bá dúró sọ́jà yẹn bá ń sọ fún èyí tọ́jà wọn dúró wípé àwọn èèyàn wọn ni kọ̀nà ẹ̀bẹ́ bàbá ìní sọ̀rọ̀ ó ní òun ò fẹ́ mọ́ ìsì ń bẹ́nu sí sí àwọn sọ́jà kéékèèké yẹn tí bàbá ti wà lọ́wọ́ wọn wọ́n ti mọ̀ pé agbára nù wọ́n èè fẹ́ fún ọ̀gá ní respect tí ọ̀bá ti jẹnu barracks torí pé ọ̀gá náà sọ̀kọ́ ọ̀mù ni torí ti wà nù tí ẹjọ́ kọ́ wọ́n ní àbọ̀ ọ̀gbọ́n tí wọ́n sọ ni lọ́ ní diabo quarams ọ̀dá ọkọ̀ dùn ẹgbẹ́ kọ́ wa ni tó rẹni tó wà lè fi wà ní ọkà àti wọn ní pàǹsá kan wọ́n ní àbílà rẹ̀ wà láyà wọ́n sọ̀kalẹ̀ báyìí ọtí nínú lẹ́nu ẹ̀ ó ní we have made a meeting in our church wà láyìn tí ń sọ̀rọ̀ ọlọ́mù tí sọ̀rọ̀ wípé we should kill Hausa men in this December. December wọ́n ní sọ ọmọ tó ń sọ ìsá ọlọ́run sá ti sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ ṣeun ẹni tó sì kejì ẹ̀ yóò bá wá lòun ọwọ́ rí pé ah díẹ̀ yóò bá mi ònìyàn lọ́rọ̀ yàwó sámi a á sì mú àní àwọn kẹ́ẹ̀gì kan lẹ́yìn ọkọ̀ tọ́jọ́ wípé a fi ra oyin lọ́ba ní petrol níbẹ̀ lẹ́yìn rẹ̀ pé ǹjẹ́ máa fi ń sùn lù kí so kọ́rẹ̀sì àgbà ní ojú ẹ̀ tí ń sẹ́sẹ̀ bó ṣe arí pé tí ń wá rí ah, ọ̀gá àwọn tó tọ́ ni láti jájí ọba ń bẹ́rí wáì àwọn ìkúnnà bórí wáì nígẹ̀kan ó kọ́ pé àbíkáwọn ò fìyà jẹ́ pẹ̀lú àwọn èèkù àbíkáwọn òmúnà gẹ́gbà ò bá ní káwọn ìsáwọ̀nú ọkọ̀ wọ́n ní kọ́kọ́ ọmọ àlọ bọ́ọ̀sì ń sá lọ wájú kọ́kọ́ wá sẹ̀wà tẹ̀lé wọn wọ́n wá ń sọ fún mi wípé kí n wá dúró àwọn èèyàn tí wọ́n ti pa pẹ̀lú rọ́bà yìí kí náà sì fẹ́ ṣe wọ́n fẹ́ sun gbogbo àwọn èèyàn mọ́nú ọkọ̀ ọ̀nà ti sọ wípé nínú chọ́ọ̀chì àwọn gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ jẹ́ sọ́jà tí ẹ bá ti pé kẹ́ ẹ máa sọ ojú ọ̀nà gbogbo ọkọ̀ tẹ́ bá ti rí pọ́ jẹ́ bí bọ́ọ̀sì tẹ́ pé kìkì haúsá ní bẹ́ẹ̀ máa pa wọ́n tó jẹ́ mùsùlùmí ẹ láàjọ nílùú ni. àwọn tí wọ́n fẹ́ reduce population yìí àwọn ní wọ́n rán sọ ọmọ kìnìún yẹn wọ́n wá fẹ̀ lójú wọ́n sọ di nǹkan mi. àwọn bọ̀ alásùtàrà wa ní síbìgọ́tà lọ síbìgọ́tà lọ kí ni ó ń pè ń síbọ́ sọ́b <coughs> yọ̀nkọ̀lọ́ àrò ẹwà wèmọ̀ ọlọ́run síbìgọ́tà lọ àrò ọlọ́run apá kan ní ìtumọ̀ rẹ̀ ni pé fítírọ̀ àdámọ́tọ́lọ́ ń dá wa mọ́ àrótọ́ pàwánù apákan nínú ìtumẹ̀ kan dínàlá ẹ̀sìn ọlọ́run ọba kí ló wá fàtọ́lọ́run fi fún ní fatia síbi gọ́tà àwọn apákan ní ọfin tẹ̀lé àyà àtòkè wípé kúlù amanna billah ṣùgbọ́n àádá ta'wilun ba'id síbíkọ masdarun mansubun ala al-idra wa taqdir ilzamu síbíkọta Allah ẹ̀yin mùmíní ẹ̀dùn ní mẹ́sìn ọlọ́run o torí kíni waman ahsanu min Allahi síbíkọ arú ọlọ́run ọba lẹ̀sìn wà lẹ́yìn tí bá ti ń ṣe ẹ̀ sì máa ti dẹni ọlọ́run tẹ̀ bá ní mùsùlùmí torí kíni torí ẹ̀ ní rí kìkì irun mú nìkan wàláì bí dìdìrì bá dára mú sí ti ń farun yóò burú tí yóò lè lójú yí pé ah sí ni ó ṣe lẹ́yìn tẹ́ pé tẹ́ bá fọ́ létí kan yóò hàn ṣùgbọ́n tó bá dọ́kàn gọ́ dájú kó bá dìdìrì sí ní o bọ̀tù tí sọ̀rọ̀ kò tí irun mú ah ah ẹ kò yóò jọ kẹ̀mí mùsùlùmí ẹ̀ ní rí pẹ̀lú lóhun yóò ti rẹ̀ lẹ̀ yóò nìrùn gbọ̀n ẹ máa rí àpẹẹrẹ pẹ́lẹ̀ ìforíbalẹ̀ fọ́lọ́hun níwájú rẹ̀ ọkàn rẹ̀ yọ̀ọ̀rọ̀ jẹ̀máà ebi gbogbo ilẹ̀ rí Bukhari àtọ́ àti Obama ẹmú ọwọ́ Obama ń sawó lójú orí rí o wàláì bó ṣe di president kan sẹ́ni pọ́ fáyìn tó sì yọ́ngì ẹ wò nísì wàláì níbo ní ẹ ń bá lọ Buhari wá jókòó lẹ́gbẹ̀ẹ́ Obama underwear bàbá tó wá ń yọ abẹ́jà ní à bí olótùtù síbíkọ́ta lọ arú ọlọ́run ọba nìyẹn ẹ máa sá máa rí ṣe sí pé ibì kan bẹ táwọn eléyìí gbọ́lá fún dubi àwà yìí lọ lára mùsùlùmí ìní fi máa dàbẹ̀ pé mùsùlùmí o ọ̀pọ̀ máa ti ń lọ lójú wọn àrò oko ni o no kí náà ló mú orí pásítọ̀ lamẹ́ríkà gbàsílámù níjọ́ tí wọ́n sì kí n fáàdù pé ah mílíọ̀nsì rẹ̀ ní ẹ̀kẹ́ wàá faṣọ kẹwé níbo ní ẹ̀sìn sí ibi ẹrúkú wọn ò tún fi pọ́ sí gbẹni ah nǹkan kan tó ń bẹ tán kìíní ìgbà yòókù tó wà ń ṣe christianity mà mo di jàmáà tẹ́ ẹ bá ti rí mùsùlùmí tí kò ayé kan bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ rí pé bí ó ṣe mú rí wàláhì ẹ lóńdó bí bàbá tó kọ tí ń ṣe fújì ẹ̀ẹ́ Eh, tí ń kọ jùjú ìtì jẹ́ náà sànílòkọ̀ rẹ̀ ẹwọ̀n lọ bí ọkọ̀ lésì ẹ̀yìn omi ọ̀tọ̀ níbi ẹ pàákì irú bí ẹ sì àgbékenó lọ sírú ọjọ́ mọ̀ ń sọ bá nǹkan jò ní pé mọ́ fẹ́ lọ rí kábà sọ̀rọ̀ ọlọ́run á ah, wọ́n ní sọ́sọ̀ ọlọ́dí o lọ́bọ̀ wa ni bàbá ògbé ọlọ́run ọba lẹ̀sìn ẹ wá dákun ayé gan nǹkan lárọ́ à ń wò pé à ẹ wò ṣe fáyìntò bó wà ní tarọ́ ọ̀tọ́lọ́mọ̀ bórì yọ́ tó ńlá bẹ́ẹ̀ fúra pé ẹni ọlọ́run ọ̀yá àsánú ọlọ́run ọba ọ̀yà apálárò kẹrẹ tó tọ́ ọ̀sánú wa o wa man ahsanu minallahi sibgha tálẹ́nì tí yóò máa sẹ̀sẹ̀ ọlọ́pọ̀lọ́n ṣe ni ó sìn tẹ́ẹ̀nì máa rí dáadọ́ ọlọ́run lára rẹ̀ ìkí ọlọ́run sì máa sọ jáde lára rẹ̀ báyìí ní Yarmouk gọ́sọ̀tọ̀ Yarmouk kò sí àdàbí làyé máa ń gbà máa wọn kà máa pé àwọn kan ní abánabi lọ ẹ má ìjẹ́ ìbá mọ̀ nù ẹsẹ̀ mọ̀ máa sọ mọ́ ní abánabi lọ jago kò sí láyé àrùn sàrà màsílẹ̀ omi rè ọgbẹ́ bá ní kìíní ọgbẹ́ ní kejì ọgbẹ́ ní kẹta ẹni tí ẹ gbẹmí fún ni ah ọgbẹ́ o bí ẹ ti gbẹmí lọ́dọ̀ rẹ̀ ló tún gbẹ́tà nìkan yé ọgbẹ́ o gbẹ́ ah ó ní ẹ lọ́ba ń gbé fọmọ ẹ̀yà ó súnmọ́ kó ń gbẹ́ rẹ̀ ó ju tèmi lọ wọ́n ní tiẹ̀ mú díẹ̀ náà ó náà mú díẹ̀ o kó wàá pàdé ọlọ́run pẹ̀lú póun fojú mùsùlùmí rárẹ̀ wọ́n gbọ́rọ̀ délé wọ́n ò gbọ́ ara wọn wọ́n gbọ́rọ̀ ẹni kejì ó túbọ̀ tẹ̀lé kẹta náà ah, omi o ní ah, a lọ gbé bá tó náà kọ́kọ́ sọ̀rọ̀ àkúrí ah, mi ò ti mà ṣùgbọ́n ẹ̀sán lọ gbé bẹ́ni kí n má pàdé ọlọ́run pé mo fojú mùsùlùmí láre wọ́n dọ́dún ẹni kẹta ó ti kú wọ́n ń bọ̀sọ̀dún kejì ó ti kú jama'a sí ìsìláàmù orú yóò làwá ń naam sẹ́rù sáàmù tàwà ń sinú èèyàn rí sísta aládùúgbò wọn lílé kó tí ẹ̀jú ilé wọn fóun ah àwọn ìjọ máa jáde o tọ̀tọ̀ bá mọ̀ pọ̀ fẹ́ràn mi sí mo lè torí ẹ̀sìn bọ́ jíṣẹ́ ó sì lọ bẹ̀ ìsìn lọ ń sọ̀rọ̀ ààrẹ ẹwọ̀ pín ìmáni àwa nǹkan tíntí báyìí a ti gbàgbé pé ibi orí ọlọ́run àwọ̀ àwọ̀ pé ibi orí ọlọ́run pèsèrè síbìkọ́tà lọ́ arú ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn ẹ dúnni mà bẹ́ẹ̀ bá ti dúnni mà ẹ dẹ̀ ní ìbẹ̀rù wájú kèfèrí. kèfèrí ọmọ bẹ̀rù yín ọ̀kan nu ọmọ ìyá láìpẹ́ wọ́n mú lẹ́tà wà mọ́sálásí wọn pé mọ́sálásí ní ládùúgbò ládùúgbò ti chọ́ọ̀tì tí igbe bẹ̀ ó tó igbe tí gbogbo wa ilé kílẹ̀ ẹ̀kan náà lọ́nà 1000 wọ́n wá mú lẹ́tà wà bá mọ́sálásí tí èèyàn ti ń bẹ́ẹ̀bẹ̀ mọ́sálásí wọ̀ gbé 100 wọ́n ní mọ́sálásí ní dàdúgbò wọ́n mú lẹ́tà lọ sẹ̀kẹ́ríàtì ìmámù wa dìde ìmámù wí láwá ní lánàá láwá ní lágidi ní o àwọn lọ́dọ̀ bàbá kan bẹ́ẹ̀ ni ẹ̀sìn ìrùn pákó lọ́sẹ̀ kiri ọ̀rọ̀ tá ń sọ ìdí ìbòsú ọ̀sẹ̀ méjì o àbá àjókò ọ̀bá ń dáṣogbo ń jẹ́ ń sọ bàbá sáà rùn pákó léwu alẹ́lẹ́ ìtì kọ́dẹ̀ ẹlòmínú àwọn ọ̀gá mi pé bọ́yá màá jọ́ ìpàdà bíbí tì yẹn ìtì bẹ́ẹ̀ tí ń tẹ̀lẹ̀ lẹ́yìn nígbà àfáà ló ń bẹ́ẹ̀ dá sọ́rọ̀ ó kálukú sọ́ ẹ̀mẹ́ sọ́rọ̀ ẹ̀mẹ́ sọ́ àwọn tí ó tó ìmáàmù bí wọ́n ní bàbá ní ẹ ẹ bàbá ṣe rí pẹ̀sí wá sọ ìná àmọ̀ pé bó ṣe rí nìní ọ̀tọ̀ ní tí ó sọ fún wa ni wàláhì wàláhì bẹ́sí ọlọ́run sí rí nìyẹn tá a bá wá ní òòrì bẹ́ẹ̀ àtẹnuwọ́rùn o àti wọn ọmọ kéwù o àwọn bàbá tí ẹnu wa gbà ká sọ pé àwọn bàbá wa ní gbangba ọjà ba àwọn ní ń sọ fún Awólọ́wọ̀ wípé ò ní látúbọ̀tán rí wọ́n ń ṣe àdúrà fún wípé kọ́ má ba àrá padà sí ibú ó lọ́n làwọn fi ń kányàn. bọ́bàtà kó tó wọlé ọlọ́run olóhùn ní bọ́ tó ń ti bẹ́ẹ̀ náà kí ló gbẹ̀yìn rẹ̀. jamaa ọlọ́run tẹ́ǹsìn wà láyìn ń dẹ́rù bá wọn kẹfìrí lára yín ẹ̀yin ni ẹ dúró déédéé. ẹ kíyèsára ẹ ń dúró déédéé nù yín tó bá lọ sí landlord meeting tó bá dìde sáwọn èèyàn máa jókòó mbẹ. gbogbo téèyàn ọ̀kà sí wà láwọn ọ̀kà sí. sí kò ní rí bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà sọ̀rọ̀ nàìjíríà ni wọ́n bá sàsálàm wọ́n wá láwọn ọba àná bí ṣe jihad káwọn ọjọ́ fọlọ́n ṣépè fúnra wọn tọ́ ẹ kó rí dáadáa kọ́ láwọn wà tàbí wọn wà lórí dáadáa nígbà tí ànábì bóde ó mú yàrá Fatima ó Ali ó Hasan ó mú Hussein ànábì yọ tàbá wọn ni ha táwọn bẹ́ẹ̀ báwọn kojú ojú ìtàn bàjẹ́ àwọn ojú ilé òjòjú ọ̀hún ẹ̀rọ ọmọ wọn làwọn ò ṣe mọ́. wàláhì wàláhì tọ́lọ́ ń bẹ lára wa ṣùgbọ́n tá a wá ló ń tàn gbogbo ẹni tí ọ̀pá kankan fún alásùwàtálá ni. wàláì gbogbo ẹni tí ọ̀pá nǹkan kan pọ̀ bá sọ̀tà ala òun ni o síbìkọ́tà lọ ẹ̀sìn ọlọ́run àrú ọlọ́run ọba ni wà á máa ń àṣàlùmí lọ yìí síbìkọ́ ta lẹni tí ó lè pààyàn láró dáadáa tẹ́ máa wá rí dáadáa lára rẹ̀ gbogbo gbà. wà náà nù láwùn àbìdùn ọlọ́run ní ìrìn ànábì sọ fún wa wípé ọlọ́run ọba ìlàwọ́ ọmọ sìn táà ní pa nkankan mí ìmọ̀ o ẹwà mọ̀sọ́wọ́ tí wọ́n bá lẹ́nìkan ń ṣe ẹ̀sìn mí ìtọ́jọ́ sí ìsìláàmù wàláhì aláwo ni aláwo ni wọ́n ṣùgbọ́n gbàtà yé rí wípé àwọn ò ní kúlẹ̀ yéésù ṣùgbọ́n kí làwọn lè pèlẹ̀ sínà tóun ṣe é fi hàn sáwọn èèyàn ń ta wọ́n wá ní Christianity làwọn ṣe wàláì ninety nine percent wọn aláwo ni wọn. àwọn tí yóò sì tún jẹ́ abaláwo náà ti pẹ̀rọ láàfa àwọn náà wọ́n ṣe nǹkan fún ọ ṣùgbọ́n àwọn eléyìí ń pọ́n kí àwọn lọ kóògùn tiẹ̀ sábẹ́ kóòtù wọ́n mọ̀ wá pẹ̀ mùsùlùmí lóògùn òmùrẹ́sì tiẹ̀ ó gbógun ẹ̀ sábẹ́ kóòtù yuhajjunana fillah ọlọ́lẹ́ ànẹ́bì sọ fún wa wípé ẹ̀dúró náà o kí lẹ́yìn kèfèrí gbójúlé náà tẹ́ẹ̀fì máa bá wà jìyàn pọ̀ lọ sẹ́yìn sí lọ́ni wàhùwà rọ́bùnà ọba àti ani àwọn ọ̀pá kan mi pọ̀ mọ́ wàrọ̀ bùkùn ọba ayé ni ẹ̀sìn pa nǹkan mi pọ̀ mọ́ ẹ mú pásítọ̀ kalẹ̀ wípé ta lọ́dọ̀ kò ní pé Jésù. jẹ̀mọ́ ẹ̀ járúpẹ́ ìntẹ́ ìmọ̀pàláwo ní ẹ́ ìntí ọ̀bálákà ìmú ní ẹ́ ń sọ kéèyàn ọ sọ wípé ọlọ́run bí máa kan ṣoṣo ọwọ́ àwò pé tó ń lè sànú ni pé kẹ́ ẹ pa ọwọ́ alẹ́jẹ́ rẹ̀ ló ń fi ẹwọ́n ọ̀rọ̀ tí pípẹ́ ń bọ́ mi kéé sọ gan yóò ní dádì mi rò pé ẹgbẹ́ wàláì mo tún rí pósítà kan ọ̀pọ̀lọpọ̀ náà ti rí o ọ̀dọ́ ti ẹ̀lẹ́lẹ́ yìí tó tọ́sẹ̀ tó fẹ́ máa jígbówó àwọn èèyàn ọwọ́ á mú jésù tiẹ̀ ọdẹ ládìẹ́gùn ẹ̀jẹ̀ bò báyìí ọwọ́ àwọn àmì pósítà ọwọ́ abu ẹ̀rìn mo ní gbogbo nǹkan lọ máa fi àwa mùsùlùmí pé àwọn kiri yóò lọpọlọ tó bá ti ẹ̀jọ́ òótọ́ lọ ń sọ ń tọ́ ń sọ ébó yọ máa ń sunkún ni níbi pósítà ó lẹ́ ẹ̀yìn rẹ̀ rí ó tún ṣe báyìí ìsìnwó Jésù jẹmọ́ sẹ́yìn lọ́yọ́ ọmọ rí wọ́lá náà àmàrù náà wọ́lá kò máa mẹ́nu kùn eléyìí ó yẹ kọ́ tawájí àwọn ànábì Ọlọ́run iṣẹ́ tá a bá ṣe àwa la ní iṣẹ́ tí ó ń kálukú bá ṣe lónìí wọn ò ní bí ń ṣe wa wọn àbá náà ń ṣe wa nahnu lahu mukhlisun awọ ọ̀pá kankan pọ̀ mọ́lọ́wọ́ ọba o ikhlas ìlàfin sílọ̀ ń tiwa à ń ṣe àfọ̀ mẹ́sìn fóònù nìkan ṣoṣo ọlọ́run ni am taqulun inna ibrahim wa ismail wa isaac wa yakubu al-asbato kanu hudan nasoro àà ẹ mà gbọ́n o ẹ̀yin yẹ̀wúdì ẹ mà gbọ́n o ẹ̀yin nàṣọ́rọ́ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀gbọ́n ẹ̀yin jù ẹ̀gbọ́n ẹ̀ ń sọ wípé ànábì Ibrahim ẹni yẹ̀wúdì ni ẹni kan ní kìrìsìtẹ́nì ni ẹ̀dùnà wà máa ń zì láti tawrat wal injil ilá mi ń báyìí ṣé bí lẹ́yìn bàtà nàbí Ibrahim wátá ní àtọ́ sọ tawrat kalẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wọ̀ àtòrí kò rí bú Ah! ẹ̀sìn tẹ́ ní sí ìṣẹ́ ó ti wọlé ṣáájú kẹ́ tó dálẹ̀. wọ́n mórí eku wọ́n fi sórí adìẹ. wàlẹ́yà nẹ́bí Ibrahimu kìí ṣe kìrìsìtẹ́nì Isaki gan sẹ́yìn pọ́bù Jacobu kìí ṣe Israeli ah, kìí ṣe asafilai kìí ṣe kìrìsìtẹ́nì wọ́n ṣe Yahudi mọ́kànlá Ibrahim Yahudiyya wa Nasraniyya kó gbogbo ẹ̀sìn tẹ́yìn sí pátá òun kọ́dà níbi Ibrahim sí wal asbat àwọn àrọ́mọdọ́mọ wọn náà wọ́n ọ̀sẹ̀ sí ẹ̀yìn lẹ dáálẹ̀ Jesus ọ̀pọ̀ chọ́ọ̀chì ẹ̀yọ̀kan báyìí kọ́ni ọlọ́run wa ni kul àhántùm àlàmù àmìlá anábì bí ẹlẹ́rẹ̀ wípé ẹ̀dùn ọ̀nà bẹ́ẹ̀ bá ń pa nàbí Ibrahim Ismail Isaac tẹ́ ń pàwọn ilé yẹ̀wúdà náà sọ̀rọ̀ sẹ́yìn lẹ nímọ̀ ni àbí Allah subhanahu wa ta'ala tọ́rọ àwọn èyí sẹ́ tó mọ̀ pé Islam ni gbogbo wọn kúlé lórí tí sì ń fẹ́ nu ẹ sọ pé inna dina inda Allahil Islam kò sọ pé inna dina inda Allahil Yahudiyya kò sọ pé inna dina inda Allahil Nasraniyya ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ومن أظلم ممن كتم شهادة عنده من الله ọlọ́ni lẹ́yìnsà ahadun ni kò sẹ́ni tó tú ẹni torí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run bàbá yìí wá ń dọ̀ ebi ń bẹ nú ìwé gbogbo àwọn èèyàn pátá ìsìláàmù ni ẹ ṣe ebi ń ń ẹ sì ń lọ rèé dọwọ́ ìròyìn ànábì ń tí ń gbàwẹ̀ ní oṣù kẹsàn-án bí ṣe bẹnu báyìí nù o tí ń forí balẹ̀ fọlọ́ tí ń sin ọwọ́ wọn ṣiṣẹ́ wọn wọn tó jọ́sìn ẹ wá ń lọ rèé ha gbogbo bẹ́ẹ̀ ń dànù kọ̀sẹ́ tó tó alábòsí tó ẹni tó bá mọ ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ń pa á mọ́ ilé ìwà ni ìmà tọ́sẹ̀lẹ̀ bàbá wa afáwa ṣèǹkéjì lọ́dọ̀lá àmín tí ẹ ṣe àdúwà olùbàyàn nígbà tí ẹ ṣe ẹ̀dà jámíà sàmíyà lẹ̀ wọ́n wá ń pín àwọn èèyàn fún muraqaba supervision fún àwọn tẹ́sẹ̀ sáwọn wọ́n wá kún bàbá wa mọ́bùlù náà fún àwọn èèyàn kan àwọn ọmọ tẹ́sẹ̀ sáàmù lọ ní ẹ̀sẹ̀ sáàmù lọ ní lẹ́gbẹ̀rẹ̀ kí ẹ̀dẹ̀ wọ́n ní òní nàbà kí ah. ní ansare lọ́kà kún dàkọ́ lẹ́nu mílẹ̀ sáré ọgbà náà bá wòye mi náà o ah ni bàbá ń dàgbù ẹlẹ́ ni mùdírù jábí bàbá ń kọjá lọ fíìsì kí a lè léyìí ẹ ń sọ àìsàn fún mi bàbá ní èmi ọ̀sẹ̀ sábò fún ọ wà mọ́ ní adúlámù mi máa ń kàtà máa ṣẹ́rẹ́ wọ́n ń bí mi pa àmọ́ tí mo mọ̀ ṣé wà ní ìmọ̀ ni tí ẹ nẹ́bí. ní ọba ni wọ́n kọ̀rọ̀ lọ sí kílógọ́ rẹ̀ bàbá ní kí ni àmọ́ ìṣe wọ́n ní ẹsẹ̀ ìṣàmù ṣé ìṣàmù ọ̀run lélẹ́ àbítayé lèmi ò fi wá torí wọn wọná wọn wá ń bẹ̀rẹ̀ dájú ọ̀sìn lọ́wọ́ tèmi bọ̀ ń sọ wọn wọn ti ń dà kọ́ lẹ́wọ́ ọkọ̀ wọlé yín ẹ náà ni. bàbá rẹ bàbá sì kí bàbá rẹ. ẹ̀yin òjì náà wá sàrẹ̀ sẹ́mi náà pẹ̀lú àfàkà láti sàn díyà wọn wá kó àríyìn lọ́rin bàbá wa ń parí kọ̀wájú lè mìlá àti mìlá ni wọ́n bá ní wọ́n máa pe àwọn ìmìláwò fún wa ṣe ẹ̀mọ̀ ní ìsìn tí wọ́n bá fẹ́ kọ́ra ẹlòmíì tó ti bá phd nínú english gbà mí tí ó bá sọ́ra dáadáa pẹ̀lú spelling yọ ọjà bí wọ́n sọ pé kọ́kọ́ ráìm àwọn kẹ́kọ̀ọ́ nǹkan tó sákòrò tó sákòrò báwọn wọ́n sàṣà àwọn nǹkan tó wọ́n ní a máa kọ́ lẹ́nìkan bá ní bàbá kò yé òun bàbá ní kò yó à mú jíǹzìrún jìm àkó jìm fìdí dára jìm bàdà wùzáàyì Dieses Cheese. Rọ́rọ̀. Ìjọba ti dis zero. Lọ́dọ̀ sí ọ̀gbìn wọn lábẹ́ ẹ̀dí àkọọ́lẹ̀. Lẹ́yìn tó ń bèrè pẹ̀lú wà lẹ́sẹ̀ sáwà ní kíláàsì ọ̀dọ̀ wa. Agbára bàbá àwọn ọmọ kí ó tètè gégé. Gbogbo wọn sì ti rí pé ànábì sọ wípé gbogbo ẹ̀ tí wọ́n bá bí mèrè ìmọ̀kan. Ìmọ̀kan. Fàkàtàmọ̀ tó sì mọ̀ tí ọ̀wá sọ fún tọ̀ wọ́n kì ẹ̀wọ̀n náà bọ̀ lọ́rùn jọ̀gbìn àlìkàmọ́. ẹ wá wọn tí àwọn èèyàn yìí sọ wá dàlàyé aléyìn ọmọ ọ̀fọ́ gbáyà wípé I'm a professor in Islamic study ẹni professor wa sọ̀rọ̀ bá ṣe ju mẹ́wàá professor sì ní tòótọ́ ẹ wète. ṣé professor nínú english ni ọ ni àbí bí ara àbí bí ẹsìn kí lè di ẹsìn ìṣọ́rọ́bá àwọn àfọ́ àwa ní ìntọ́lọ̀ ń sọ ń bì ẹnikẹ́ni tọ́bẹ̀ máa ń pọ ọlọ́run tí ń rọ́ lọ́n fi tí ọ̀sán bẹ̀ ọ̀daràn mọ́sí aláwádé tàù jihad àti تبليغ دعوة الرسل تبليغ دعوة جميع الرسل وإيصال دعوة جميع الرسل إلى الناس واجبات على الجميع gbogbo mùsùlùmí olónìyàn ṣùgbọ́n kò mú òkú tí n kẹ yéye ní tàwọn àfa mọ̀sáìlù tí ò lè yé yín àfọ́ sàlàyé ẹ̀ tẹ́ bá ti gbọ́ nkẹ̀kẹ́ yé kájẹ́ lòmí ọ̀gbọ́ ọ̀rùn gbogbo alẹ́lẹ́yìn òjò àkíyèsí ọ̀rọ̀ àfáà nìkan ṣùgbọ́n má sọ ju ń tọ́ ọmọ lọ ọ̀kan rẹ̀ dá sí ọ̀rọ̀ táà ń sọ ètí ìpọ̀sẹ́ o wọ́n lára ti gbọ́ àgbọ̀ yí ẹ̀bá ọ̀rọ̀ tó ń sọ ìwà láìkè ìpọ̀sẹ́ nǹkan bá rùn kan wọ́n jábá ti jìnà sí á wà ń bẹ́ẹ̀ ìfẹ́ dákọ̀ àfà bàbá tó sọ̀rọ̀ wọ́n ní bàbá níyà yìí ọ̀rọ̀ tí wọ́n sọ ètí ìpèjọba nù gẹ́ sáàdì bí lọ́sọ tẹ́ ẹ̀sọ ẹ̀dẹ́ ẹ̀mọ bí ayẹ ẹ̀dẹ́ mo láwọn aṣáájú ṣẹ́ẹ̀bọ̀ pé ìtì yàtọ̀ náà lọ wọ́n mọ̀ ní awulam ẹnìkan pè mí lánàá ìwà síbi fóònù wa mo wá rí mẹ́sẹ̀jì ẹ wípé if this is not my man please call me back i want to report your people to you ah, tá a wá tún lélẹ̀ mo bá wo nọ́mbà sa ah alhamdulillah sísan mẹ́rin nìyẹn tí ò sí oní ọmọ yẹn kan mo pàdé lóde kan lónìí èmi tí ẹ̀ ń wo ọ̀kan nú àwọn imam nasfat làwọn kí ló dé níbo ni wọ́n lọ́nà ojú orin kí ni ń sọ òní hàn ah, wọn kàn bẹ sọ́dọ̀ sàdé wọ́n lọ kọ́ àyè òyàjọ àyè òru àyè elépo wọ́n máa gbowó àpò wọn wọ́n máa lọ fi bọ́lé wọn mo ní kí ló kọ àwọn ọmọ kí omi ìka mẹ́bẹ̀ wọ́n pè ní abu usman ìka abu bushra ìka abu abrahman èmi ò wà lẹ́nu kankan tí ń jẹ́ ọgbọ̀n tọ́ ah! ẹ má bínú ọlọ́mọ ti wò gbọ́bọ́yá àwọn ọmọ yìí ni wọ́n jẹ̀mí ṣùgbọ́n ẹ̀mọ́ mo ní èmi ò bínú torí bẹ́ẹ̀ ṣe sọ́jáde yìí lọ́dà tẹ́ ẹ̀ bá sọ́jáde ìtọ́kẹ̀ yìí da ẹlẹ́jọ́ náà ni ẹ mọ̀ wí ah múlù sáàsù bó ṣe wà rí tó tó àkàmílà gan wà nílẹ̀ àwọn tí ń bú gan àwọn afọ àwọn amó gbàjà gan lọ gbogbo ó bẹ̀rẹ̀ gbogbo àdúrà gbogbo àlùbáríkà gbogbo ọmọ ọmọgọ sáà lè fọlọ́ múra pé àwọn tẹ́ẹ̀ gbọ́lọ́wọ́ wọn kò sí àlàtà mbẹ kò sí orú mbẹ sáà ti àjọ di gẹ́gẹ́ náà padà kò sáà wọn. ìyẹn wá ní ó mú adábù kan wá tí àfáwà Muhammad ibnu Abi Ali al-Asbihani tí wọ́n sọ adábù yẹn ó ní bá ṣe pẹ̀lú mọ́ àtòní mímọ́ àtẹ̀ntí afẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run ọba nínú tí àtà ń pè ní iqtidau li ilmi al ìmọ̀ ọgbọ́dọ̀ gba iṣẹ́ mọ́ra tí mọ̀ ọ̀bá ti gba iṣẹ́ mara ìmọ̀ onítùmọ̀ jàmáà èmi má pé mọ́ mà àbíbìlì èṣù ni máa fọwọ́ sí fún ẹni nǹkan ni máa fọwọ́ sí gba nǹkan kí máa fọwọ́ sí jẹun àti ìwùbámá ìyàtọ̀ oníbẹ̀rẹ̀ àríwá mọ́ mọ́ wá ní à kíni èmi má gbé ọ̀dà àánú ẹ̀ mọ̀ gbé ọ̀dà àwọn ọmọ mọ̀ pé tẹ́ bá gbé ọ̀dà ẹ̀ ní ṣe ẹ̀ mà aláìmọ̀kan ní sẹ́wọ́n àti aláìmọ̀kan afáwa ní i'mal bi'ilmika taqnam ayyuha ar-rajulu. i'mal bi'ilmika taqnam ayyuha ar-rajulu. i'mal bi'ilmika taqnam ayyuha ar-rajulu. i'mal bi'ilmika taqnam ayyuha ar-rajulu. لا ينفع العلم إن لم يحسن العمل لا ينفع العلم إن لم يحسن العمل لا ينفع العلم إن لم يحسن العمل اعمل بعلمك تغنم أيها الرجل اعمل بعلمك تغنم أيها الرجل لا ينفع العلم إن لم يحسن العمل لا ينفع العلم إلا يحسن العمل لا ينفع العلم إلا يحسن العمل لا ينفع العلم إلا يحسن العمل العلم زين زين العلم زين وتقوى الله زينته العلم زين وتقوى الله زينته ولمتقون له ولمتقون له في علمهم شغل ولمتقون له في علمهم شغل والمتقون لهم في علمهم شغل والمتقون لهم في علمهم شغل وحجة الله يا ذا العلم بالغة وحجة الله يا ذا العلم بالغة الذكر ينفع فيها لا ولا الحيل لا لمكر ينفع فيها لا ولا الحيل لا لمكر ينفع فيها لا ولا الحيل لا لمكر ينفع فيها لا ولا الحيل تعلم العلم وعمل ما استطعت به تعلم العلم وعمل وما استطعت به تعلم العلم وعمل ما استطعت به تعلم العلم وعمل ما استطعت به لا لا يلهي عنه لهو والجدل لا أنك عنه لهو والجدل لا أنك عنه لهو لا أنك عنه لهو الجدل وعلم الناس واقصد نفعوا ما بدا وعلم الناس وقصد نفعوا أبدا وعلم الناس وقصد نفعهم ما بدا وعلم الناس وقصد نفعهم أبدا إياك إياك يعتاد كالملل إياك إياك أن يعتادك الملل إياك إياك أن يعتادك الملل إياك إياك أن يعتادك الملل وإن أخاك برفق عند زلته وعند أخاك برفق عند زلته والعلم يعتف من يعتاده الملل والعلم يعتف من يعتاده الملل والعلم زلل والعلم يعتف من يعتاده الزلل والعلم يعرف من يعتاده الزلل وإن تكن وإن تكن بين قوم لا خلاق لهم وإن تكن بين قوم لا خلاق لهم فأمر عليهم بمعروف ولا ضجر فأمر عليهم بمعروف بلا ضجر فامر عليه بمعروف ولا ضجر بلا ضجر فامر عليه بمعروف إذا جهلوا إذا جهلوا فإن عصوك فراجعهم بلا ضجر فإن عصوك فراجعهم فراجعهم عصوك فرجهم بلا ضجر واصبر وصابر ولا ينزنك إن جهل إذ ما فعلوا واصبر وصابر ولا يحزنك ما فعلوا ولا يحزنك ما فعلوا واصبر وصابر ولا يحزنك ما فعلوا وكل kullu shatin shatin wa kullu shatin birijilaiha mu'allaqatun wa kullu shatin birijilaiha mu'allaqatun wa kullu shatin birijilaiha mu'allaqatun wa kullu shatin birijilaiha mu'allaqatun وإن عدلوا فلا يضرك إن جاروا وإن عدلوا فلا يضرك إن جاروا وإن عدلوا فلا يضرك إن جاروا وإن عدلوا اعمل بعلمك تغنم أيها الرجل اعمل بعلمك تغنم أيها الرجل àfààní ọmọ ya, ìmẹ́l bìrìlímíkà àyíwá rájú ìtọ́lọ̀mbájú ọmọ nọ́ọ̀mà má fi pamọ́ wá máa fi iṣẹ́ ṣe wà láì óòrì ọ̀rọ̀ kójọ ìmẹ́l bìrìlímíkà tàbínà ìtọ́lọ̀mbájú ọmọ nọ́ọ̀mà sẹ́ ìmẹ́l ìwọ máa lò ó tagunam ayuha rọjòlù torí pé láàyà ń fáwùlì ìlímù ìlàmíyá súnì láàmàlú láàyà ń fáwùlì ìlímù ìlàmíyá súnì láàmàlú. láàyà ń fáwùlì ìlímù ìlàmíyá súnì láàmàlú láàyà ń fáwùlì ìlímù ìlàmíyá súnì láàmàlú tí èèyàn bá ní láyé kò só mà láǹfààní tí sí ọwọ́ rẹ̀ bá ń takò mọ́ àǹfààní wo ló ṣe. àlè ìlímù sẹ́yìnú ìmà wàlá ẹ̀sọ́ ni ṣùgbọ́n ẹ̀sọ́ ni ìmọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ ha ẹwọ ọmọ bó ṣe tó ha ẹwọ gẹ́gẹ́ ha ẹ̀mọ̀rẹ́ o wà tẹ́kù wà ń lọ ìzí ìdájú. àlè ìlímù sẹ́yìnú. yẹ̀pẹ̀ sọ sí ìbẹ̀rù ọlọ́run tí wọ́n ń bẹ lára mímà òní ọ̀wà padà wà á di ẹwà fún ìmà àti fún mímà náà. àlẹ́yìnlẹ́ mo zẹ́yìnú. zẹ́yìnú. zẹ́yìnú àlẹ́yìnlẹ́ mo zẹ́yìnú wàtàkùwà láì zẹ́yìnlẹ́ ẹwà tí ń bẹ lára ẹ̀sọ́ tí ìmọ̀ ní ìbẹ̀rù ọlọ́run yóò gbé jáde. àlẹ́yìnlẹ́ mo zẹ́yìnú ẹ̀sọ́ náà. wàlímùtàkùnà lahum fi ilmihim ṣùgúlù wàlímùtàkùnà lahum fi ilmihim ṣùgúlù. wàlímùtàkùnà lahum fi ilmihim ṣùgúlù wàlímùtàkùnà lahum. pé ìmọ̀ tí a ní o ṣúgúrù lọ jẹ́ ìmọ̀ ti kíìpù wọn bí sí ẹ̀ ní bá ń bí ọ̀rọ̀ ẹ̀yìn ìmọ̀ ti kíìpù wọn bí sí ẹ̀ lè bá wọn lọ́dún ọmọ yìí ìmọ̀ ti kíìpù wọn bí sí ẹ̀ lè bá ń bí ayò ọlọ́pàá ìmọ̀ ti kíìpù wọn bí sí ẹ̀ lè bá ń bí àti fẹ́ràn jà. wàlẹ̀ mú takùn lẹ́nà ó sí ilé شكر والمتقون لهم في علمهم شكر ìmọ̀ ti kíìpù wọn bí sí wọ́n ọ̀rọ̀ ayé wọn àwọn àtàyé máa wàhújàtú lọ ìyá dàlí ìlímì bá lígọ̀tù. wàhújàtú lọ ìyá dàlí ìlímì bá lígọ̀tù. ìwọ àfọ mímà yá dàlí ìlímì ìwọ tọ́lọ́run ọba kẹ́ pẹ̀lú mà ẹ mà pọ̀tẹ́ lọ lé e kíw kó tó fọ ọyọ láàrin wọn wàhù jẹ̀dù wọn bá lẹ́gàdù sọ ma pé ń gbà àwọn ti dún mímọ̀ ìtọ́ ń sọ fọlọ́ ni wípé má fẹ́ mi lẹ́skíùsì o pẹ̀lú tí n bá ń kó ń bọ̀ àpàdé rẹ̀ lálùkì àmọ́. wàhùjà tó ń lọ yìí yá àlẹ́ mi bá lẹ́gàdù. làlí mọ́kìrù yá ń fa òfin yá. لا وللحيل لا لمكر ينفع فيها لا ولا الحيل لا لمكر ينفع فيها لا ولا الحيل لا لمكر ينفع فيها لا ولا الحيل tó bá ti á nímọ̀ ìtàn ìwọ sọ ni wàláyé ẹ̀rí ọlọ́run ọba ti wà nù tó ń mọ́ fi rọ́kú o làlùmẹ́kìrù yà ń fa òfin ya ibi ẹ̀rí ọlọ́run ọba tó kó sọ́dọ̀ rẹ etí ò sàǹfààní kankan fọ́ ń bẹ̀. wàlálẹ̀ ìyálù ìmọ̀ dọ́gbọ́n fáwọn èèyàn wípé tí a bá gbé dáwọ́ àwọn abánàbí ṣe ṣe ń gba tiẹ̀ àwọn èrè ìgbà tábà tó dọ́gbọ́n kò lọ́dà bákanbákan ẹ̀jẹ̀ àtúnfẹ́ ìlú náà ò tí ìburú jù náà pàtẹ́ ìṣèjọ ojúmọ́. àlebákìrù ya fáwọn fi yà láwà lálẹ́ ìyàló àlebákìrù ya fáwọn fi yà láwà lálẹ́ ìyàló. tààlàmì lè ilé màwá màstátọ̀ tàbí. dáhùn tàbí tàbí ilé màá wa amal mọ́sàtàrà tàbí hi. gbogbo ẹjí wa ń gbọ́ tafsiru ta'allami li ilima ẹ̀yin náà ẹ wá máa wa amal mọ́sàtàrà tàbí hi. ta'allami li ilima wa amal mọ́sàtàrà tàbí hi. bọ́lá pàṣẹ wá fún yín lágbára tó tẹ ẹ bá ti mà tán ẹ lahu wal jadalu la yulhiyannaka anil lahu wal jadalu la yulhiyannaka anil lahu wal lahu wal jadalu la yulhiyannaka anil lahu wal jadalu. ọ̀sán ojú orí jẹ́yàn lọ́dọ̀ mímọ́ ṣùgbọ́n nǹkan méjì ní ta ti yàn eré àti yàn. ẹ má jèrè oko yín lágara díẹ̀díẹ̀ bí yíyàn dín títí tí yíyàn bẹ́ díẹ̀díẹ̀ náà nù ẹ má jèrè oko yín lágara ẹwọ irú mi kọ́lẹ̀ jókòó káàdì bọ́ọ̀lù pé mi irú mi kọ́lẹ̀ ní màmá wà àti yàn bú pé ẹ abatí kéwù náà ń ọmọ náà wù. o. lọ́dún ọmọdéwò ah. èyí tí wọ́n sọ lónìí ní ìtọ́jú ẹgbẹ́ ah lọ́dún ìbí kọjá lọ kírun àpàlálẹ́yà láàyò lè yà nàkà àríwọ̀ láàwọ̀ alẹ́jáde. ìwà tọ́lọ̀ bá wá fún ní mímà wà á lè mí náà sà wà kó sí نفوا ما بدا وعلم الناس وعلم الناس وقصد نفعوا ما بدا àfọ mímọ̀ máa kọ́ àwọn èèyàn ní bí wọ́n ṣe mọ̀tọ́lọ́ àti tànàbì bó ṣe wá ràn án lọ́rùn ó ní ọgbẹ́gbà fún ẹ. وعلم الناس وقصد نفعوا ما بدا. má bẹ̀rẹ̀ fún bí ó ti ga. Eh gbé fún mi tó ti. yóò fi sálẹ̀ kéwù. mọ bí wọn méje wọn sálẹ̀ kéwù mo wá ṣe wọn rẹjẹ rẹjẹ rẹjẹ. ìjọ sùtì wà á ní náà sá wà kó ṣe lẹ́mọ̀ àwọn àgbàdá. wọ́n á máa ràn kàn pé wọ́n ṣàǹfààní ọ̀nà ṣàǹfààní ìlú kẹ́tọ́kẹ́tọ́ o. yọ̀ọ́ máa sá. kọ́ máa bá ń gbé gbà náà. وعلم الناس وقصد نفعه أبدا إياك إياك أن يعتادك الملل إياك إياك أن يعتادك الملل إياك إياك أن يعتادك الملل إياك إياك أن يعتادك الملل. má wàá bọ́ ọ ti ń kún ọ láti ẹjọ́ ìkòyí yẹn hàn mọ́lálù ikọ̀ súsú ubú mọ́jì òkú ọlágara tó fi ní káwọn èèyàn kí ó mọ́ wàlálì wọn. wọ́n kò lè kó ló ṣe fẹ́ yẹ lóòjọ́. ìyáka ìyáka àyà àtàdàkà lè má lálò ìyáka ìyáka àyà àtàdàkà lè má lálò. alọ́ ibìkan kàbí ìjẹ́ ẹ̀dógún àwọn obìnrin nìkan sọ onye ọkọ̀ kéwú mẹ́ obinrin ní sí wọn àwọn ìyá àgbàlagbà ni o kọ́nà tí ẹni tó ti wọ bí 15 nù wọn ẹni tó ti ju 15 lọ́nù wọn òsì o si wà máa kọ́ nírọ̀lẹ́ gbogbo wọn ọ̀mọ̀ láàrin bí oṣù méjì mẹ́ta ńgbọ̀ yára inú bímọ àlímọ̀ wọn pé ìyìn tí ẹ̀kọ́ yín mọ́ gbogbo àyàn ń tó lọ gbogbo ń ní ìyáka ìyáka àyàdá dàkàlẹ̀ màlàdó ìyáka ìyáka àyàdá dàkàlẹ̀ màlàdó. wàhíb àkọ́ọ̀kà bìrì fúkin indazalatihi. wàhíb àkọ́ọ̀kà bìrì fúkin indazalatihi. tó o bá wà rẹ̀ ti ń sálẹ̀ kéw àbọ̀ rẹ̀ ti ń gbọ́ wá sí ìwọ tó wá máa bá sọ̀rọ̀ ọlọ́run ọba ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó o ti rí pọ́nmọ ìyá rẹ kan ó kò ṣe tọ́lọ́ǹtà nábì má dáa o hmm. má sì sọ́lọ́nà tí ó gbà mú ọlọ́ta o hmm. ìwọ sáré pọ̀ ń sọ fún ọ̀ ń sọ fún ọ̀ ń sọ fún torí pé àlè ìlímù ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ọtí ẹ̀hún ìmọ̀ gangan fún rẹ̀ yá átífù máa ń yà àtàdù wúl zàlálù ìmọ̀ gan máa ń sàánú ẹni tí bá ń bẹ lára rẹ̀ kèé sọ pé òòjọ́ lòun ó mú gbogbo ẹ̀ kú ò yóò mọ̀ wá sí rẹ́jẹ́ alẹ́ ilmu yóò ti kò mẹ́yìn ìyá àtàdó ó zálálò alẹ́ ilmu yóò ti kò mẹ́yìn bọ́ọ̀ bọ́ wá gbọ́rẹ̀ láàrin ọmọ ayé. وإن تكن بين قوم o ti gbọ́ wá sí tán o ìsọ páàtì ló ti fẹ́ lọ lò lọ́la. وإن تكن بين قوم لا خلاق لهم. o ti gbọ́ wá sí tán o ọwọ́ fẹ́ lọ lò ní sùkùn yín láti àwọn tíjà ọ̀gá àwọn tíjà wa ní primary school wọ́n ní àná ọ̀sàdùà wọ́n ní ọlọ́run wa ara wọn tó fi ṣàánú wa kọ́sá ṣàánú wa náà kọ́dà àbáwọ́kọ́ kọ́kọ́ ọba ní gbogbo àwọn obìnrin tí wọ́n jàmbá ọkọ̀ wọn náà gbogbo títí obìnrin bá ní kí ní sí àdúrà ní ẹ̀sìn àdúwàsì gbogbo àwọn alẹ́ ilé ìbáyìí ní ìsìnkẹ́ àdúrà ní ẹ̀sìn wà fà wà sí o. kọ́ mi láwàdà ọ̀la ọ̀bára lè bára láàrin ó mọ́rú wá. wọ́n ìdàkùn bẹ́ẹ̀ni lómi làálà àbàlà. bọ́ ọ bá wá bára ẹ láàrin àwọn èèyàn kan jẹ́ pé wọn ò mọ jẹ́ ń pè ń tọ́lọ́hún ojú òjé ojú bẹ̀rẹ̀ fàmúr aláìhìn bí márùfín bílá àdọ́jàrí aláìhìn bí márùfín bílá àdọ́jàrí. aláìhìn bí márùfín bílá ẹsẹ̀ dáadáa tí wọ́n gbọ́ yé o mọ́wàá àjọhùn rí ó lo òkè jù sẹ́míù ọ̀wọ́ lẹ́gbẹ́ o sọ pé àtọ̀tẹ́tọ̀ lọ́mọ tí bọ́ sọ. wàmúrálẹ̀ wàmúrálẹ̀ bíbárò fẹ́ bílá tọ́jàre fàmúrálẹ̀ bíbárò fẹ́ bílá tọ́jàre. mo fẹ́ mo lọ first bank ń jẹta nígbàgì ọmọbìnrin ìdáadó òsì lára ẹ̀ mọ́. yàrá bíi òun nulẹ̀ nínú kílókọ rẹ̀ pẹ̀lú sókòtò àti ìyàkẹ̀tọ̀ wọ́n náà ìwà tó ń dìmọ̀ security ah, ah. mo ní ah, lórí ten thousand kóò tiẹ̀ lójú ti láàrin gbogbo àwọn èèyàn bí lòun dìmọ̀ kún ọlọ́kùnrin ah security ni ẹmọ́bìnrin àfa àbúrò mi ni o mú tó bá ti àjá àbúrò yìí náà ẹjọ́ lẹ́kọ̀ọ́ ó ní kí n jẹ́ mbẹ́ sóbì nǹkan bẹ́ẹ̀ yìí ni èmi ní báwí èmi ní ìwọ tó ń sunkún kọ̀rọ̀ tó wá ń bẹ̀mí lagídí gbangba ọkọ̀ ìlọ́pẹ̀sọ yìí ọkọ̀ dalẹ̀ fẹ́ mi ayé rẹ̀ gan pọ̀ lẹ́kún kọ̀rọ̀ ọ àmọ́ fèmí sàgbàgbójú gbangba à ń bọ́ sọ̀rọ̀ káyé rẹ̀ ọlẹ́ dá sọ ọ dá gan bó ṣe rí. ẹgbọ́n ti ń sọ fáàmùrù àléyìn bíi màrúfin bíi làdọ́jàre mọ́ sọ níjà sáàrì pọ̀ orí tọ́lọ́ ń sọ sáàrì wí ìwọ sáwì ìkan tó ń sọ ní iwájú ọkùnrin ẹgbẹ́ mi àbínú ìlé bá ọkùnrin ẹlẹgbẹ́ ìyàwó tèmi náà kínú mi ò dùn ìlé jókòó lẹ́gbẹ̀ẹ́ àyẹ̀dúró ń gbà yẹn àníyànjú wọ́n ti kà sí yé. ọ̀kan náà wọ́n sóbì mùsùlùmí kan jò ní ti ní àìmí bọ́kùnrin ọlọ́kùnrin lọ mo ní kárí ọmọ ìyá. fámúrà lè ní bíbá rúfin bílá lọ́dọ̀ rẹ̀ fámúrà lè ní bíbá rúfin bílá lọ́dọ̀ rẹ̀. fàyínà sọ káfàrọ́ jí im fàmúrà lè ní bíbá rúfin ìdájẹ́ ìlú. فأمر عليهم بمعروف إذا جهلوا فأمر عليهم بمعروف إذا جهلوا kò yé ni láyé wọn fàyínà sọ̀rọ̀ káfàrọ̀ jìhìn bílà dọ́jẹ̀rì yìí. fàyínà sọ̀rọ̀ ká. tọ́bọ̀ wa ń sọ tẹ́lẹ̀ wọ̀ gbà kí ni ẹ̀yin náà ó wù ní kí lè fi rí pọ́ dìbà mi. fa ìní àsọ́ọ̀kà fàrọ̀ jìrì ìbílà àdọ́jàre. tí ó bá tún wá pọ̀ tí láwọn ò ní gbọ́ ìwọ tún sọ padà láì ní máriwo lọ. wàsíbírí wà sọ bír. wàsíbírí wà sọ bír. Ala máa fa'alú. Wàsíbírí wà sọ bír. Ala máa fa'alú. واصبر وصابر على ما فعلوا ìwọ ṣe sùúrù tó fúnra ẹ̀ ń sùúrù fẹ́lómi náà tọ́nà mi bá fẹ́ dásí wípé ah ẹsẹ́ máa bú ọ ní ah, kò náà ni ó lè mú yóò yíyan kí ló sì jẹ́ orí bẹ́ẹ̀ ẹ máa wo tá a parí ọ̀rọ̀ wa kullu ṣáàtì gbogbo ewúrẹ́ bìrìjìlẹ̀ ẹ̀hà mọ́ alágọ̀dún. wa kullu ṣáàtì bìrìjìlẹ̀ ẹ̀hà mọ́ alágọ̀dún. ẹbí gbogbo ewúrẹ́ ní ọ̀tí dèlẹ́sẹ̀ méjèèjì ó ń kálukú náà ní kú rọ kiriká rẹ̀ ń jẹ ojúmọ́ yìí àjẹjí ńlá gidi. bíríjì léha mọ́ alákọ̀tàn láìlà ìlàlà wọ́n sì mọ́ bẹ́ẹ̀ dé wọ́n di wúlẹ́ mẹ́lẹ̀ wọ́n lọ mọ́ bẹ́ẹ̀. fẹ́mà àlẹ́ká wàyí jẹ̀rú wàyí náà dẹ̀lú tó o bá ti tẹ̀lé gun tá a sọ yìí wàláì bí sábòsí pàdé ọlọ́run wọn ò ní pín kankan bẹ́ẹ̀ tiẹ̀ bí wọ́n ṣe déédéé ó pè dáadáa ń tiẹ̀ àwọn náà ó sì tún pè dáadáa bí wọ́n sì ṣàìdá ó ní bá wọn pín bàmọ̀ ń tiẹ̀ ó ti soríire ọlọ́run wá jí á mọ̀ wípé áyàtọ̀ lọ́run sọ kalẹ̀ yìí wípé àwọn tẹ́ǹpẹ́ Yẹ̀húdì tẹ́ǹpẹ́ náà sọ̀rọ̀ yìí wọ́n èé ṣe kìrìsìtẹ́nì o eléyìí wá ní rọ́dù ní ńlá láti inú Kùránì fáwọn tí ń pariwo tawhidul adiyan onesi fi ń jà lóbúnisìn wọ́n ní gbogbo ẹ̀sìn ẹjẹ́ àríṣẹ́ yọkan ẹ má jẹ́ ní nǹkan ọmọ akó lẹ́ni ọlọ́run mọ́. ẹ má bù ẹ́ nìkan mọ́. àtẹ̀ntì ń gbé mẹ́ta àtẹ̀ntì ń gbé yọ. ẹ nǹkan kan lọ́ọ̀dọ́ lọ́n kala ọ̀nà ọ̀rọ̀ pé sọ́tọ̀ ọ̀tọ̀ á pàdé padà. tilka ummatun láàmà kásábàt àwọn ànábì ọlọ́run nìyẹn o wàláyì bàbá mi ẹ̀hún tí ó sì sì rán mi gangan gbáwò gangan ọmọ àdọ́dọ́ ànábì àwọn ní ẹni tí ẹ ṣe walakum ma kasabtum ìtẹ́ iná ṣe iná lẹ́ni àwọn àbàtì àná mùsùlámù wọ̀bàdàn ọlẹ́ ọmọ àlọ́rin ló àṣàhí ìlú tó jìnà sí kí ni o iṣẹ́ ọwọ́ ń kálukú ní ó gbè jìnà sí náà iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ó sì kí ni o kéèyàn lọ lé kéwú ọ̀sọ́dọ̀ máa lìjẹ̀ náà kó sì lọ sùkú kọ̀sọ́rọ̀ máa ná wala kum ma kasabtum wala tus'aluna ma kanu ya'malun wọn ò ní bí nípa ń tàn tí a ń lọ sáájú yín ṣe ẹ̀yìn ẹ̀mú tó ìdán ẹwà jẹ́ mùsùlùmí ká máa ṣàfihàn àfa ẹtì ẹ̀la ẹ̀yí muslim wọ́n ti ní ká má bàyí jiyàn má ẹ̀la kì pa ẹ̀sìn kanáà ni gbogbo wa ń ṣe ọlọ́run kanáà lásán ń ṣe ọlọ́run kan náà ká ń ṣe o ọlọ́run kan ti wa àwọn òmorogún mọ́ kò bí mọ́ ẹnì kò bí ìwọ sì ni mẹ́ta ni wọ́n sìn ọlọ́run sí lọ́n bàbá òun sí tọ́mọ òun tí ń sin tí kí ni o ẹ̀mí mímọ́ ẹ̀yin mẹ́ta àtẹyọ kan ó ní nǹkan kan náà ni. jàmáà tẹ́ ẹ bá wá wo ọ̀tá tí gbogbo ayé ń bá wa ṣe lónìí àṣírí wọn tọ́lọ̀ ń túnú Kùránì ni o ṣe ẹ ti gbọ́ Al-Furqan ẹ̀hẹ́ Kùránì ìta Amẹ́ríkà láwọn kọ́ wọ́n sì ń tanra wọn ó ti kí o wọ́n tanra wọn jẹ wọ́n sì kí ni o ìyẹn gan ó yẹ kó wà nù nǹkan tí ó gí àwa up láwa mùsùlùmí lórí híhà alukur'an lórí sí kí ni o lórí híhà alukur'an kí wọ́n tó rí pé mùsùlùmí kan rẹ̀ o ìjọ àbá tó rí pa ní kùrà ní ìtara tí ẹ̀ ní ló tó bẹ́ẹ̀ fi ẹ̀wọ̀n àkùrà ní òkú bẹ́ẹ̀ jọ̀rọ̀ alálẹ́ rẹ̀ ìkùrà ní òkú bọ́dáwà ìkùrà ní òkú bíbẹ̀ lórí rìn ìkùrà ní òkú yọ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ gbogbo tẹ́rí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ fẹ́ fi pa wọ́n òkú lára rẹ̀ ibi agbára wa wà nù ni ẹ ti mú alọ́ta pẹ̀lú ti ń bẹ lọ́wọ́ wa jẹ̀mọ́ra tẹ́ wa lónìí wà láì bọ́mọ̀ ìyá rẹ̀ mùsùlùmí bá dá sùkú lẹ̀ ká mọ́mọ̀ ẹlọ́bẹ̀ tí ó ní wọn ní standard ṣé bó ti dictate pé wọn ní standard help wọn bó sì ní standard ọ̀kan náà ma ìyàwó bí n gbà kan tó bí ọdún méje sísìn ìyẹn dáadáa lẹ́ni yẹn wọ́n pàdé yìí níbẹ̀ àwọn jọ nípa wọn náà fẹ́ mọ́ àwọn ọmọ wa sí Quran school àwọn wáàkì wọ́n wá ju èmi fáwọn alhamdulillah ìgbà náà 15,000 láti gbà pàtàmù so wọ́n wá ń bi ẹni wọ́n ní àwọn ah, because ibi tó ti kọ́ ọmọ ń kó 150,000 ní àwọn ń sa pàtàmù so wọ́n wá sóyẹ̀ di 250 wọ́n sóyẹ̀ di 250 làwọn ń san wọ́n wá san di 380 wọ́n ní 250 làwọn sẹ́bẹ̀ san di 380 ṣùgbọ́n wọ́n wọ́n pẹ́ bí bó ṣe á sọ pé àpọ̀ ah, èlò lẹ́yìn gbà mí báyìí ẹni wọ́n á sẹ́nu fún pàpẹ́ à 15,000 gbàgbà náà ojú tí á tẹni náà wọ́n bá ní à 50,000 gbá ní what 50,000 àpúrẹ́ ah, sí wá ní manager. ẹ̀ ah, àsánàdọ́gbẹ̀ náà ni pé tẹ́ bá tẹ̀lé máa gbá bí 120 mo lè mọ́mà wá ṣùgbọ́n 50,000 ìyìn ni mọ́mà mi wá ẹni bá ní à ah, ẹ mọ́mà yíwá kò sí wà láà ẹ̀yìn ẹmọ́ ìsan eh, ó ní àfà kílẹ̀ ń gbé mi sí ẹ̀ kí mọ́ bọ́rọ̀mọ́ bọ́ máa bí báwa mùsùlùmí sí bá ń ṣe kí ni o báwa mùsùlùmí sì rí nìyẹn ìjọ nǹkan ara wa gba tó wù wá ìyìn tó bá wá jàlè bú rẹ̀ tá a jọ ń tó ń ṣe tá a gbà bá lè bú gbogbo wa ni a lọ wájú ju bá a ṣe wáyé lọ àṣírí àwọn èèyàn rèé o ẹ wá máa wo tí ó padà wá ṣẹlẹ̀ níbo là ń dojúkọ tẹ́lẹ̀ Baitul Maqdis ọlọ́run wá fẹ́ change ìdojúkọ padà báyìí fi pé ẹ má dojúkọ bẹ̀ máa o kí wá ní tọ́tẹnu wọn jáde wọ́n ní ìfẹ̀ẹ́nú ànàbí lànàbí ìsìn kápọ́lọ̀ wọn ní kọjú rẹ̀ ni sọ́lọ̀ wọn bò sí tòsí ni tí fi dojúkọ nìkan tẹ́lẹ̀ tó tún wá dojúkọ bùnmí ibi tá a ti wá gbèrò níjọ́ mẹ́jọ á sì kí mọ́gírà ti ṣáà ìpapọ̀ ní ìsìn gẹ́gẹ́ àti sùúrù nù hàdá wasallallahu wasallam wasallam wasallam wasallam wasallam wasallam wasallam wasallam wasallam